wọ́n gba méjìlá yìí náà fara mọ́ ọ̀dà ẹ ṣeun. bẹ́ẹ̀ni o. hello. ojúmọ́ ni o. ẹ káàárọ̀ yeye múlẹ́rọ̀ rè. sókè dáadáa. ẹ pẹ̀tọ́. ètò rẹ o. èyí tí a rí báyìí. ilé àtọ̀nà wo o. àmín o. ẹ̀lọ́. à ń gbọ́ yín dáadáa báyìí. ṣé ẹ ti mọ̀ mi dáadáa báyìí. yes. mo wá pàṣẹ lórúkọ Jésù òjò ní rọ̀bì gbóná tíná bá rómi. yes ẹ ló ẹ káàárọ̀. mi ò gbọ́ yín dáadáa jẹ́ mi ò gbọ́ yín dáadáa. a ti ń gbọ́ yín báyìí a ti ń gbọ́ yín dáadáa báyìí ee eh, ọjà ọjà tíntín ọjà ó padà já náà bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ tó wà tẹ láago. hello. ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀ sá. Ako ojúmọ́. ojúmọ́ ni o balógun olúgbẹ̀ngà rè. bẹ́ẹ̀ni balógun mi ò bàtà èwo ń tiẹ̀ èwo ń tiẹ̀ èwo ń tiẹ̀ lọ́wọ́ bàbá alẹ́ ọ̀kan ni bàbá alẹ́ ọ̀kan ni orí. ẹ mò ń gbọ́ yín jàre ọ̀rẹ́ mi. ẹ jọ torí Ọlọ́run ilé àtọ ni ò ní dàrú. àmín ní gbogbo ọjọ́ tọ́sídẹ̀ẹ́ tó bá ti sílé má máa jẹ́ kíyàwó rẹ̀ ó máa jó o. Ah, ah. lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ah òótọ́ mọ̀ ni. bẹ́ẹ̀ ni irọ́. ó jó ijó kan jọ tọ́sídẹ̀ẹ́ tó kọjá yìí bẹ́ẹ̀ ni mo gbọ́ mo fún ẹ ní forty five ah. mo fún ẹ ní fifty five mo fún ẹ ní fifty five. ẹ̀ṣẹ̀ bí Mandela láti Jerusalem ló ń lọ́ access. bí mo wá ń gbọ́ Mandela I love you mọ̀ orí òkùnkùn sí ilé ah. nígbà tó jáde Mandela náà ni mo fún ní seventy five. Ah. ẹ balógun olúgbèjà èmi ọmọ pé ń jó àwọn ijó odi nìkan mo rò bẹ̀yà máa torí ó ti bèrè ijó odi láàárọ̀ yìí. èmi mọ̀ pé orin tí ó jíjó odi ń bọ̀ ni. àwa nǹkan sí i àwa nǹkan sí i ẹ bá wa dá sọ́rọ̀ ní two by yìí ní mo yá adákẹ́ mi ò pè wọlé ń jọ náà kó wọ́n bá máa pè mo gbọ́. ń bọ̀rẹ̀ rẹ̀ jó. <laughs> Mandela náà tẹ̀rí ìtẹ̀mú wa láàárọ̀ tẹ̀rí ìtẹ̀mú wa láàárọ̀ yìí tẹ̀rí tẹ́bàdìfẹ́ ṣàkàwé ọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní hmm. kẹ́ ẹ sọ pé báyìí rò àbí pẹ́ńsù hmm. àbí tẹ́ḿpò ẹ mọ̀ pé èèyàn méjì ò lè lo tẹ́ḿpò pọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ láàárọ̀ tẹ ní bọ́ọ̀lù mo ti rò pé èèyàn kan ò lè gbá bọ́ọ̀lù láéláé èèyàn kan lè dá gbá bọ́ọ̀lù. èèyàn kan ò lè dá gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ bá dẹ̀ jẹ́ kẹ̀kẹ́ náà ní tẹ̀ fi wé yẹn òyìnbó tó ṣe kẹ̀kẹ́ gan ààyè èèyàn méjì ló fi lẹ̀ ṣé bó rí nìkan ló ń sọ. àní àyèyàn méjì ni kẹ̀kẹ́ wà gbé kan sẹ́yìn gbé kan síwájú. Ah. balógun. máa gbọ́ balógun olùgbẹ́ka àní sórí ló ṣàkàwé yẹn ṣẹ́bẹ́ mi kọ́. níbi tọ́rọ̀ wa dé dúró yìí bíyàn bá lọ gbá bọ́ọ̀lù nínú kó win àbí kó gbá draw àbí kó lose ah. bọ́ká àbí ká kí ọkùnrin kó kú oríire tó jẹ́ pé draw ló gbá. ó gbá draw. Ah. ó gbá draw ni two two draw two two no two two goalless draw. àyìn yóò ṣe goalless mọ́ o ẹ má dàbá yọ̀ lóhùn eh, eh, wọ́n ti gbó two two draw ni. bọ́ọ̀lù ṣe wá rí i bọ́ọ̀lù ṣe wá rí i ẹ jẹ́ kí máa yẹn gbá a mú mm. ẹ bàbá máa dára nú ara wa Dubai nítorí wàá gbòòrò ju ká má rẹ̀ rìn lọ mm. ẹni tí máa yẹ kó jọ torí Ọlọ́run kó fọkàn ara ẹ̀ balẹ̀ kó fọkàn ara ẹ̀ balẹ̀ o ṣe bí wọ́n ti ẹ̀ sọ fún pé òun ló ní méjì tó bá sọ fún pé kò ní kankan kọ́ kí ni ó fẹ́ ṣe tó hmm. kó bá wulẹ̀ wéèsì owó pé òun lọ ṣe díẹ̀ ni àbí nǹkan kan ṣé tí ọlọ́run bá ọlọ́run mọ̀ mọ̀ jẹ́ kó fẹ́ nǹkan tó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ni hmm. ká ló rí ọ̀fẹ́ láti tó máa gbá bọ́ọ̀lù àbí kó máa gun kẹ̀kẹ́ lọ ṣẹ́wọ̀n pé hmm. nǹkan tó ṣẹlẹ̀ kò ní mọ̀ ṣùgbọ́n nígbà tọ́lọ́run ti jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ òun ni òṣè lórí ọ̀fẹ́ láti gbá bọ́ọ̀lù àbí gun kẹ̀kẹ́. ibi ọ̀rọ̀ wa dé báyìí méjì tí wọ́n bò wọn ò ṣe ṣe tó sì pé méjì àkọ́kọ́ ni. kó gbọ́ ọmọ yẹn kó gbọ́ ọmọ kan tọ́jú ọmọ wọn ẹni tó ẹni tó wà láyé ló ń ṣe bàbá ọmọ àbúrò ló ń ṣe ìyá ọmọ so kó gba ká mú kó gba ká mú kó tọ́jú ọmọ ẹ̀ balógun olùsọ ní ìyàwó ìtọ́jú àbí láàrin ara. ṣé pé àwọn méjì tiẹ̀ ní kó mọ̀ dá tọ́jú lẹ̀ ń sọ ni. nǹkan kan tiẹ̀ wá wá sí mi lọ́kàn balógun olúgbẹ̀ngà ọrùn mọ́ gbọ́ o. bá a ní arákùnrin bá gba méjì tẹ̀ ní ọgbà iná mhm. tó bá léyàwó mm. pé kíyàwó ọmọ lọ Eh, ṣé mm. tó bá yá tí ìbá sòun lónìí méjì ṣé onítù náà ò lè padà wá wá ṣé wọn pé kó ní kó bó nǹkan méjì tó kù <laughs> ó sì ti ṣẹlẹ̀ rí dáadáa tá a ti gbọ́ o ah. Ah. ẹ tún wá ẹ wá máa gbọ́ ṣé tí ibi táṣìírí ó ti tètè tú bọ́ bá mm. lé ìyàwó ta mm. àwọn èèyàn ó fura pé kí gangan ni tó ṣẹlẹ̀ àbí òye yín. Eh, eh, èmi ò ní kó níyàwó ẹ lọ àbí kó máa lò bẹ́ẹ̀ èmi ò ní léyàwó ẹ lọ ọdà tí yóò bá léyàwó ẹ lọ sí yóò mú méjì tì yóò. iṣẹ́ mọ̀ pé tọkàn ẹ̀ bá gbé hmm. pé kó darí gbéyàwó ẹ̀ lọ kó darí gbéyàwó ẹ̀ hmm. ló dá o ti ṣe nǹkan tó ń ṣe lọ gbé ọmọ fọlọ́mọ àti irúbìnrin tó ti kọ́kọ́ lẹ̀ tó lọ bímọ síbòmí tó tún padà wá sọ́dọ̀ ọkọ ilé ẹ̀ tó tún jọ ń fẹ́ra wọn lọ tọkàn ẹ̀ bá gbà tọkàn ẹ̀ ò bá gbà òun ló lè sọ ṣùgbọ́n eléyìí tó jẹ́ tútù yìí báyìí ó tó tè gbé tù fẹ́ni tó ní kóun náà gbé tù tiẹ̀ so bí ìyàwó bá dẹ̀ ní ó òjá máa kọ́ ọmọ nìkan jọ máa tọ́jú ọmọ mm, ọwọ́ ẹ̀ ló dẹ́. àsẹ́yìn lè tọ́jú irú ẹ̀. sẹ́yìn lè sọ yẹlẹ kọ́ ọmọ olùbọ́ bẹ́ẹ̀ yẹn. ẹ àdé mi ò kì í gbá èmi ò mọ kẹ̀kẹ́ gùn. Ah, ẹ mọ ẹ mọ lọ balógun olúgbẹ̀yìn. ẹ mọ lọ kílé ẹ bá ní kí mo sọ̀nà yín re o. kéèkì tó kù bá wa gbé o. hello. hello ẹ káàárọ̀ ọ̀làlẹ̀ o ah, ẹ káàárọ̀ ọ̀làlẹ̀ o kedere o. ó kọ yín. hello. à ń gbọ́ yín sà. orúkọ mi ni yóò láti agbára. kí lẹ pé orúkọ yín lẹ́ẹ̀kan sí adébáyọ̀ kẹ́. adébáyọ̀. láti lẹ́yìn dé láti ìlú ìkárá. ok à ń gbọ́ yín sà. kí kọ́lọ́ ọmọ wa. àmì kọ́mọ́fà wọlé tí ó mọ̀ á lọ. tìǹbà ní kí n máa yẹn kó ìmọ̀pá ni kó lọ ṣe ọ̀pọ̀ sọ́nà kan ẹni bímọ ojú òpó yóò jàgàrà ah, ẹ má bínú bá a ṣe ń fẹ́ ká gbádùn yín tó ojú òpó òun ò já lórí ọ̀fẹ́ láti gbádùn ara wa dáadáa hello hello ẹ káàárọ̀ o. Hmm. ẹ káàárọ̀. rédíò yín wà lókè. ọkọ ẹjọ ẹjọ sọ̀rọ̀ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ alájí sálọ láti jẹ bóyá ni. Hmm, ọ̀nà ìjẹ̀bú náà ni ok ẹ bá wa dá sí. ṣé ẹ rí ọ̀rọ̀ yìí kò yẹ kó ṣe ìṣẹ̀lẹ̀. àwọn tí ń ṣẹlẹ̀ sí pẹ́ eléyìí tó wá yà wá lẹ́nu ni two by two. orí káàntì fún mi kà láti Glasgow. hello. hello. àgbọ̀ yìí sà kò ní kó jẹ́rí obìnrin ni kò ní tẹ́ lọ́rùn jẹ́rí àwọn obìnrin olójú bẹ́ẹ̀ ẹ̀yà ìmúlò rẹ̀ tàn rí kò sí ìkọ́tọ́kọ ilé ní ṣe owó tí ojú bá ti wà lójú ẹ̀ ó máa tọ́ka yẹn wò ni. ẹ sà èèyàn kan ò bá a lè rí bákan náà iyún tiẹ̀ ti wá kọjá lọ báyìí kò ní tẹ́ lọ́rùn ojú rẹ̀ sì ti já báyìí. ó ti fàwọ̀ èbó jẹun ó ti yamọ́ lọ́wọ́. ọ̀yà ọ̀fọ̀ nǹkan tó lè ṣe gẹ́gẹ́ bí àwọn àwọn bàtí ọ̀rọ̀ tó yá sí sọ ni pé kó yà fún mi lóṣù yẹn méjì yòókù kò dá sílẹ̀ pátápátá nítorí pé kó tẹ̀lé adúpẹ́ rẹ̀ lọ́rùn pé ibẹ̀ ló gbàjáde tó bá jẹ́ pé wọ́n lọ ṣe jàǹbá obìnrin ń ta tọ́kùnrin àkókò ẹlẹ́yàánú lé jẹ́ pé babalá wàhálà ni. Hmm. ẹlòmíì òun lè fẹ́ gba ìyàwó ní ìyàwó yẹn sọ pé àmì ìkọ̀kọ̀ mi ìkọ̀kọ̀ mi àwọn adọ́gbọ́n láti gbé ìkọ̀kọ̀ lé ìyàwó yẹn ọkọ ẹ̀ wá kú. Hmm. so ọlọ́run bá jẹ. ẹ sà á ti ẹ̀ wá mọ̀ bóyá èèyàn kan náà lọ wá ní méjèèjì ti ah, eléyìí tó ní pé kí n ṣe tọkọ ọmọ mẹ́rin bàbá mẹ́ta ni kò sì ṣe é béèrè eh. ẹ wá gbọ́ sà bó o ní kí bàbá ti bó o ní káwọn òṣèṣe méjì tiwọn. méjì kó ya gba méjì yẹn kó má jàpọ̀ pé òun ṣe kíní kankan pé òun lọ ń yẹ jẹ́ náà ní kankan kó ya gba méjì kó ya jẹ́ kó lè máa lọ láì fọ́lá láti ara. kókó mẹ́rin kó kọ́lẹ̀ pàápàá tí ò bá kọ́. ẹ̀sà ẹ̀sà ẹ̀sà sẹ́kọ̀ wá kọ̀ sẹ́kọ̀ wá mọ̀ tún fẹ́ yàwó mi mọ́ ni àbí sọ́kún amọ̀rú yàwó tí ó tún fẹ́. Ah, ah, ó lè fẹ́ yàwó mi. bọ́ bá fẹ́ yàwó mi sọ́kún mọ̀rú ntẹ́niyàn ló tún ṣe. Ah, eh, ó bẹ́tà sórí eh, eléyìí tó ti rí yẹn yàtọ̀ nǹkan tí wọ́n ní ìgbẹ́ kékeré tí àwo ẹnì kanukó bójú bá kú bẹ́ẹ̀ bọ̀ kó n bẹ́ẹ̀. obìnrin pọ̀ ń lu abiyamọ ni ò tó nǹkan abiyamọ gidi náà ló ń sọ lẹ́ẹ̀kan. olùfẹ́ lomi. ẹ wo àti fa kò mú òkun bẹ̀ yọ ẹ ṣe gan ni adúpẹ́ sà. hello. hello. hello. hello. ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀. wàṣíù ló ń sọ̀rọ̀ láti Chicago. ọ̀gbẹ́ni wàṣíù láti Chicago ọ̀rọ̀ rẹ̀ bá wa dá sí i. Ah àti ọrùn àti yín o. ẹ sàbúrà wà sí láti Chicago yes sir. àwa náà kí yín o. àmọ̀ràn tèmi lè gba ọkùnrin ni ó ní pé wọ́n ní láti lọ ṣe ilé ní láti yẹ mọ́ èrò náà àwọn ọmọ tó kù náà kan yọ èkó kúrò náà lè bá mọ̀. bí ọ̀bà wa ságbára fún DNA ńkọ́ ẹ̀sà DNA tẹ̀ ń sọ yìí DNA tẹ̀ ń sọ yìí tí kìí ṣèrùnrún owó bọ́bá tún wá ná owó bí ọba tún wá mú nǹkan kan bọ̀ iyùn ni ó burú jù o. ẹ tó bá wá mọ̀ bẹ́ẹ̀ tó kúkú wá gbàkámú pẹ̀lú ọmọ méjì tó kúkú jẹ́ tiẹ̀ kó sì máa bá yín ẹsà lójú tèmi lójú tèmi kámú náà ò tún wá le hmm. bíi bó ni wọn ò ṣẹ̀ṣẹ̀ méjèèjì tọ̀dọ̀ wọn ṣé obìnrin tó bímọ ìfún wọn náà ni yọmọ tọ́jú àwọn ọmọ lọ tí wọ́n gbàyàwó ni àbí wọn ó pè kóun yẹ̀bà kọ́ mọ́ ẹ lọ pẹ̀lú àwọn ọmọ méjì tiẹ̀. wọ́n mọ̀ dábùkà tó rí ọmọ méjì gbọ́ tí wọ́n da méjì sí láyà. Ah, bíbélì jẹ́ kó yé wa pé èpè àti àlùkámà wọn ò jẹ́ mọ́ dàgbà pọ̀. Ah. tó bá ti àbí wọn ò sì yọ èpè kúrò ní àlùkámà. bọ̀ bá yá. àbí àti ẹ̀rọ báwo ló ti jẹ́. ń ọmọ bọ́sẹ̀ jẹ́. ó ṣeé ṣe kí ọ̀gbọ́n nǹkan yọ kúrò láti sùn yìí tó mọ̀ràn á di wípé obìnrin tó ti ń ṣe wíwé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe ó ti wà nínú ẹ̀jẹ̀ ó sì lágbára ọmọ méjì ọmọ ọlọ́mọ ti wáyé tí wọ́n ní obìnrin tó bá ti wọ́n mẹ́sẹ̀. obìnrin tó bá ti ń ṣerú nǹkan ni hmm. ó lágbára láti wọn kì í ṣe wọn kì í ṣe kákó owó ń bẹ̀. Mm-hmm. ó bẹ́tà tẹ́niyẹn bá lè fẹ́ mi mm. kó kókó máa bá tọ́jú àwọn ọmọ ẹ̀ ah. ọlọ́run á lọ́wọ́ ẹ ṣe wọ̀ ẹ ṣe sínú sọ̀rọ̀ ń balẹ̀ ara ẹ̀ jẹ́ ni àti fún mi láti Glasgow náà ti kọ́ sọ̀wọ́ lórí ìkíní. wọ́n ní two by two minus two làwọn kọ́ ṣé two minus two wọ́n pè wọ́n ní two minus two wọ́n ní ah, ah, gẹ́gẹ́ bí ìyàwó létà fẹ́ni sulọ́kà hmm. wọ́n láwọn obìnrin mi ò kí ń ro ọjọ́ iwájú àwọn ọmọ ẹ já gbìyànjú káka àwọn àtẹ̀jíṣẹ́ bíi mélòó kan kó tó di wípé a padà sí ojú òpó àtẹ̀jíṣẹ́ eléyìí wọ́n ní orí àtọ̀rùn ẹ̀ káàárọ̀ wọ́n ní kí ọkùnrin yẹn kó lé ìyàwó àti àwọn ọmọ síta fún ìgbà díẹ̀ náà wọ́n ní kó wá ronú sí ọ̀rọ̀ ayé rẹ̀ Táíwò Elégbèdé láti àwà ìlápòrò nílùú Ìjẹ̀bú àwọn ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ yẹn sọ̀wọ́ ṣé àwọn ọmọ mẹ́rẹ̀ẹ́ sorry sáwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta àti kọ́mínsùn àtòyún tí ń bẹ nínú ni kí wọ́n lé jáde àbí ọwọ́ ọmọ kan dondo tí èsè tiwọn àti ìyàwó pẹ̀lú oyún wọn lé jáde ẹ jẹ́ àmọ́ yín ẹ ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá ẹ káàárọ̀ mọ́. ẹ káàárọ̀ sá o. ẹ kú ojúmọ́ o. ojúmọ́ ni o. ọ̀gbẹ́ni solution ló ń sọ ah, ó tiẹ̀ da ẹ mọ̀ ẹ bá wa solution sí. bá wa solution sí. Mm lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ sí àmì fún ọjọ́ bíi èkì náà. Ah, eh, onílọ́jọ́ bí yín happy birthday sir. ọmọ june twelve ní ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. ẹ ọlọ́run àmì ọlọ́run hmm. um, ó ti ó ti ṣẹlẹ̀ láti bẹ̀. Hmm. ọkùnrin yẹn ò fura ni nígbà tó ti jọ ń fẹ́ra wọn tọ́gbọ́n náà ó ti fura wípé ìyàwó ìgbóhùn ó gbé ọ̀pẹ̀ ibì kan. ṣùgbọ́n nígbà tí ó tẹ̀sí ìta yẹn tàbí tó mọ̀ tó fi kúrò ń bẹ̀ torí ẹ̀ eh, ní àgbà public ní ṣe lè fi túra ní kíníkọ̀ kí ní ṣàgbà tó má ṣe tó fèrè. Hmm. nígbà tó ti mọ̀ mọ̀ tó tójú kúrò ní èèyàn ti yẹ kó mọ̀ ẹ̀kọ́ máa padà pọ́ǹtì mú lẹ́tà ẹ̀. lẹ́kùnkùn ó ti di tútù láti lè ṣèyí bọ́sẹ̀ mi kọ́ lè gba ẹni yẹn lámọ̀ràn ni ìyàwó yẹn ti gbèrú láti rìn. ó ti gbèrú. ó dẹ̀ ṣe pàṣẹ inú ẹ̀ lè ẹ́ bá sùn nínú tó pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ láyé láyé. Hmm. Hmm. ó ṣe wọn ojú ìkó ó ti ń ẹni tó gbẹ́ kòtò ni. ọgbẹ́jìn ọ̀dẹ̀ alápá. ó kọ́ ọmọ méjì lọ fún ọdún ilé ọmọ kó wọ́n jẹ gba méjì ní tiẹ̀ tí wọ́n máa sọ ìyàwó olùkọ́ àbá tọ́ tó máa bá tọ́ ọmọ yẹn níta bí ó bá tẹ̀lé ìyàwó tó máa bá tọ́ tó wọ́n lọ sọ́kùn díẹ̀ tó bá sì ní ìjà láyé ó ká àwọn ọmọ lọ́dọ̀ ìyá rẹ̀. ọmọ kẹrin ò tiẹ̀ tí ì dé inú náà ọmọ kẹrin bọ̀ lọ́nà tiẹ̀ ni àwétì ni. kọ́mí sùn. pẹ̀lú pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ ìdàgbàsókè tó lè dè mọ́mọ́ àti ẹ̀ tí fa kò mú òkú bẹ̀yẹ ọ̀gbẹ́ni solution torí pójú òpó yẹn ò fi taratara dá lọ títí mọ́. upcoming child. hello. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. yà ẹ káàárọ̀ o máa ń. ẹ ṣeun sá o kọ́ ẹ tó. yà ẹ pé tó. yà ẹ um, ọ̀rọ̀ tó ń ọ̀rọ̀ tó ń discuss ni mo fẹ́ dá sí o. orúkọ yín sá àti agbègbè tẹ̀ tí ń pè àbí ah, àbórílẹ̀-èdè. Ah, Abiodun lèmi o láti Michigan US. ok à ń gbọ́ yín sà. Mm. Um, gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí mi ṣe rò ó uh, ẹ̀yin Yorùbá yẹn sọ pé ní tíntín létí àwògbò sí i. ẹ̀sà ọmọ ìlú wo lẹ́yìn. tọkànbá <laughs> ṣé búrọ́kì lẹ́yìn fún mi Ìbàdàn ni o. ẹ̀yìn ẹ̀sìn lẹ́yìn eh, Yorùbá. Ah, ọmọ Ìbàdàn. nílé olúyọ̀lé. ẹ mọ fọwọ́ òsì ju wèrè àwọn ọmọ Yorùbá. ẹ mọ bínú hmm. ẹ mọ bínú. àgbọ̀ yín tó ní tíntín létí àwògbò sí i. ìgbọ̀nsẹ̀ kéńké létí àwògbò yìí. tójú bá kó hmm, bá kó ń bẹ ọkùnrin kó ń bẹ tí ọkùnrin yẹn bá fẹ́ ṣe dáadáa tí ó fọkàn rẹ̀ gan balẹ̀ ni pé kó lọ ṣe DNA kó wá owó kó ṣe DNA fún àwọn mẹ́ta tó bá jẹ́ rúlú yìí ni wọ́n á ṣètùnú oyún náà bọ̀tírù nàìjíríà sìn wọn lè tí ì ṣètùnú oyún ọ̀hún kan bá ti. mẹ́ta àti yẹn lè rí ṣe mm. a ní nàìjíríà ni. but irú mẹ́tẹ̀ẹ̀ta irú mẹ́tẹ̀ẹ̀ta yẹn mm. kí wọ́n lọ kí wọ́n lọ kí wọ́n lọ ṣe torí pé kò sí possibility pé òun ló bí àwọn ọmọ yẹn ah. ẹ sì ní wọn lọ fowó sí ah. káwọn kù. kọ́dé kọ́mọ̀ máa tọ́mọ ọlọ́mọ eh, tàbí ah. kó kò sí possibility pé òun kọ́ ló bí wọn eh, eh, kò sí possibility pé òun ló bí wọn. in a situation tí o bá wá sí owó ńkọ́ tí o bá wá sí owó díẹ̀ ní ńkọ́ that is only problem. torí wípé kíníyàn kó kíníyàn kó lọ́kọ́ ọkùnrin bó ti wulẹ̀ kó mọ́ ilé kó lọ́kẹ́ ẹ̀ yóò dẹ̀ wàhálà yóò dẹ̀ mọ́ dá lọ́kàn yes ma. owó ṣe pàtàkì o owó ṣe kókó àmọ́ yàtọ̀ sí owó yìí náà tó bá wá gbìyànjú tó sa owó jọ tó lọ rèé ṣe bó bá mòdò kú òǹbẹ nǹkan tí ò ní nǹkan kan. kẹ́rì tó bá mòdò kú òǹbẹ yóò kàn rò náà ni ó máa ó máa lọ fẹ́ obìnrin míì ó máa lọ fẹ́ obìnrin míì ah. ẹ jẹ́ kí n sọ ẹ jẹ́ kí n sọ fún yín ẹ jẹ́ kí n sọ fún yín ṣe rí tó bá jẹ́ pé obìnrin yẹn tó bá jẹ́ pé obìnrin yẹn tí obìnrin yẹn tí obìnrin yẹn tó bá tó bá tó bá yẹ pé ló fẹ́ ló hùwà tó jẹ́ pé ó sì burúkú tó ti yẹ yín ọlọ́run ṣe ìyàwó mi fún tó jẹ́ wípé kò ní kò ní kò ní kò ní kò ní bìlífù ẹ̀ láyé hmm. kò ní bìlífù tọ́lọ́run ṣe fún un tó bá tó bá yẹ kó ló ṣe yóò jẹ yóò yẹ obìnrin wà para jẹ ìyá ẹ̀ tó ti yé mi but the only thing tó ń ṣẹlẹ̀ ni wípé kò easy láti gbà bẹ́ẹ̀ pé òkè kóun gba kámú yẹn hmm. kìkìní yẹn máa lọ bẹ́ẹ̀ pé kókó kó gba kámú but ó ń da kó gba kámú kó kúkú lọ ṣe kìíní yẹn tó bá positive tí ó bá dẹ̀ positive tó bá rẹ̀ tẹ́ pé méjì ni rẹ̀ bóbìnrin yẹn ṣe sọ torí pé obìnrin yẹn ó likely kọjá pé ọkùnrin yẹn ò rí kò lówó lọ́wọ́ tó obìnrin yẹn ló ń ló ń gàrí ẹ̀ nínú ilé òun ló jẹ́ kó máa ṣe gbogbo tó fi yẹn. ìyẹn ò sọ pé ń lobìnrin ó fi máa bobìnrin jẹ́ ẹni yìí tiẹ̀ wá lówó ah, wọn kárẹ̀ wọn kárẹ̀ wọn sojúṣe wọn nù ilé ah. eh, eh, ọkàn jẹ́ pé obìnrin yẹn lèyàn burúkú. kíní kan tó bàjá ò jẹ́ tápá rẹ̀ fi gòjú tán lọ ni pé iṣẹ́ wọn èyí ṣiṣẹ́ fìdí mọ́lé bí aláǹfọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta rìnrìn. Eh, wọ́n ń ṣojúṣe rẹ̀ láti lẹ́mìí àti lára ó dúró tán yẹn bá sì dé ilé gan-an tí wọ́n bá ti padà dé iná pété ni iná pété ni wọ́n ń kaṣọ sínú ọpọ́n ni wọ́n ń fún padà. ẹ ṣe kan ní sà ẹ ṣe àdúgbò. ẹ ṣeun. ìgbé jà ọmọ mi rí òkun ayé ìjà oorun sófin mi ò gbọ́dọ̀ fojú sunkún ìjì ayé ìjà sókè sódò kò gbọ́dọ̀ gbé mi lọ bàbá mi mọ́ lérí rẹ̀ ṣe lórí ọ̀rọ̀ mi. Hmm. ọ̀rọ̀ tí ọkùnrin yìí bá sì wà á lè ní ìgbàgbọ́ hmm. bí ìwọ ní bá ní ìgbàgbọ́ kódà ó kéré bíi kóró mustadi ìgbàgbọ́ rẹ yóò sì mú ọ lára dá hmm, èmi rò pé tí wọ́n bá ní ìgbàgbọ́ tí wọ́n bá lè ṣe DNA fáwọn ọmọ mẹ́ta ìlóòótọ́ ó ṣeé ṣe pé obìnrin yẹn ń gbé wọn mọ́ra ni ó lè jáwọn náà ní mẹ́ta hmm? èló ni wọ́n fún èló ni wọ́n fẹ́ràn wọn lọ́wọ́ ní owó díẹ̀ ni. ẹ bá wá jọmọ mẹ́ta ni wá ní tiwọn sẹ́mi ọgbà kankan bẹ́ẹ̀ ni. Ah, ah. ṣe ẹni tí yóò fún yàn mọ́ràn yóò dùn pé tọ́ba tiẹ̀ wá kú bí owó ẹ wá rí mi o. wọ́n gba tú tiẹ̀ ń gbà nù. <laughs> mi ò mọ kéèyàn tó wá fi pọ̀ lùkù yó. wọ́n gba tú wọn. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ Mandela Mandela rè. ẹ káàárọ̀ ẹ káàárọ̀. ṣé ẹ ti mọ̀ pé ọ̀tá pọ̀ jẹ́ ní mi lọ báyìí Gbẹ́ngà Balógun ẹ jẹ́ ká mọ̀ fọ̀rọ̀ rẹ̀ nú àdúrà o. ọjọ́ fìyàn lẹ̀ mhm. ẹ̀yin náà sàn ẹ̀yin náà sàn sàn láàrin ajé ní Mandela ẹ̀yin náà sàn láàrin ajé ní múni pẹ̀kọ́rọ̀. ẹ jẹ́ àmọ́ bí ẹ tò sí. n kò ná tò sí ọ̀dọ̀ àwa méjèèjì ni. níbo ni ẹ tò sí. ṣé nígbà tó ọ̀bọ̀ wá sí ilé kí àwọn ọ̀rẹ́ rẹ bọ̀rẹ́ rẹ ni káwọn ọ̀rẹ́ rẹ orí ìyàwó ẹ tí ó ń ṣe nǹkan tó mú ìwúrí wá wa dá ṣètò á yanjú gbogbo ọ̀rọ̀ abẹ́lé ni. ẹ kó kọ́ alẹ̀ mọ́ ìyàwó yẹn kan pé kó lọ ṣe díẹ̀ ni fún àwọn méjèèjì kó wo bí ìyàwó ẹ̀ ṣe máa iná kó lè bọ́ alẹ̀ mọ́. kọ́mọ jẹ́ pé nobel eh. mojo ló ti allocate two fún wọn. ẹ ẹ ẹ gbọ́dọ̀ tó wá kábòrò bòrò sọ́ọ̀rì sọ́ọ̀rì òwúlẹ̀ sí kankan tí ń eh. bẹ́ẹ̀ ni torí mm-hmm. ó bẹ́tà ń bọ̀ alẹ̀ mọ́ nǹkan tó máa rọ àgbà ìyá lórí tó gàmì yẹn nígbà kan ṣe díẹ̀ nígbà báwo ni àwọn ìgbà ìwà ń pọ̀ tọ́kùnrin wa lè àwọn ìdẹ̀kùn wulẹ̀ ṣe méjèèjì yẹn náà kó wulẹ̀ mọ́bi tó tó tọ́kẹ̀ ibi tó máa tò sí mhm. yàwó wulẹ̀ níyàwó yàwó kọ́ lọ fẹ́yàwó mi ni wulẹ̀ ó ní ó ní ìgbò wulẹ̀ ṣe mhm. ọkọ̀ ilé balẹ̀. àwọn náà ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Hmm. mo wá. ọrùn jẹ́ àka àwọn mẹ́sẹ̀gì bíi mélòó kan lórí Facebook yìí Adeleke Emmanuel Ọmọwùmí Àjọkẹ́ Eh, wọ́n ní ah, báǹkà dáadáa ìwọ ló súnmọ́ bẹ́ẹ̀. Ah, wọ́n ní eh, wọ́n kàn kí Mandela ni wọ́n ní Mandela wọ́n ní pàdé ọrùn wọ́n ní balógun olúgbẹ̀ngà pàdé orí. àwọn pin one by one. ẹ mọ̀ pin báwọn ọ̀rọ̀ ẹ̀rọ ẹ mọ̀ gbé two by two wọlé tiwa o. ayé mi á dára inú mi á dùn ayọ̀ mi á kún dalẹ̀ a tún ti padà dé lákọ̀tún bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ lórí ọ̀fẹ́ láti darapọ̀ pẹ̀lú wa kẹ́ máa wò wá lórí Facebook mm. Fresh FM Ìbàdàn náà lẹ́ẹ̀tì wọlé. ẹ káàárọ̀ sá. ẹ mà káàárọ̀. ẹ kú ètò sá. ó kọ yín àti bí ẹ ń bá wa sọ̀rọ̀ yìí sá. olóyè Taofik Odọ́lá onífìlà láti oníyẹ̀fún nìbàdàn ni. bàbá wa onífìlà ọ̀rọ̀ mọ̀rí ẹ bá wa dá sí i hmm. ẹ rí àwa ọkùnrin ọlọ́run dákun má fi ọjọ́ wa alẹ́ wa pa wá lẹ́kọ̀ọ́. àmì o ọlọ́mọ pé tí wá ń yá o wọ́n mọ̀ sẹ́mi lómi rárá. nígbà bá nígbà bá ní obìnrin lọ ta obìnrin tọkùnrin yọ̀dọ̀ ọkùnrin báyìí. bàbá ọ̀rọ̀ àwọn obìnrin tó tó fún un ni. àrò ah, àwọn obìnrin tó tó ah. fún un ni o. àìsẹ̀ ah, àwa méjèèjì ni kọ́ lọ́wọ́ jọ sànú. ọkùnrin tọmọkùnrin kan bẹ ní ọkọ tó ń gbé súnmọ́ bẹ́ẹ̀ni pọlágbára ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ìtẹ sọ láàárọ̀ yìí hmm. hmm, mọtàláwìn má jẹ kù sí èso tọ́ba lọ yáwó gbọ́múlé kìíní kàbọ̀ gbọ́mú báyọ̀ wá kìíní kà tọ́ba wà lọ ṣe DNA test ẹni ó ṣe tí kẹ̀kọ́ bá jẹ́ kẹ̀ bẹ́ẹ̀ nǹkan fà. èmi kọ́ o èmi kọ́ orí kọ́ wí o ṣùgbọ́n ah, ọkàn eh, jẹ́ wípé omi gbóná àti tútù lọ́dà pé lọ́rọ̀ yìí ó hmm. àti yanjú rẹ̀ ó lágbára o hmm. torí wípé ọmọ tó ti wà nílẹ̀ tó ti ń fi ń wọ́kọ rẹ̀ pè é tọ́ba lọ yẹ̀wò tí wọ́n ní kí èso tó mọ́ hmm. níbo ni ó ti bẹ̀rẹ̀. Hmm. dádì iyọ̀ dádì oyin dádì ata ah. dádì ọyọ. ẹ wo kọlọmọ bàyẹ wa jẹ fún ètò. bàbá ẹ ti bàbá eh, ẹ sọ̀rọ̀ sà mo fẹ́ jẹ́ ẹ sọ̀rọ̀ mo fẹ́ gbọ́rọ̀ ẹnu yín kí lẹ kárakùnrin yẹn ó ṣe. bàbá jẹ́ iye kí lẹ́yìn ó ṣe. kò tiẹ̀ ní já lágbára ọ ah bàbá wọn ti kú òun bẹ́ẹ̀ ẹ ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. yes sir yes sir. orúkọ yín àti ibi tẹ́ bá wa sọ̀rọ̀ yìí. orí àtọ́nu ẹ̀ káàárọ̀. àwa rè o aw ka se alabandula ti kiri. obìnrin lẹ̀ ń bú obìnrin lẹ̀ ń bú. ṣé ọkọ tó náà fìyàwó lẹ̀ fọ́sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta tó dúkòó bì kan. ó yẹ ká sọ ohun tiẹ̀ náà iṣẹ́ ajé ní bá a lọ. ẹ jẹ́ n bí yín léèrè ah, léèrè kan ṣé kọ́kùnrin yẹn kó relocate wá kọ́ wá jókòó tí ìyàwó rẹ̀ kébi sì máa pa wọ́n nílé. ebi máa bí ọba tó sojú ṣe. do ọ̀rọ̀ bẹ́nu ọ̀rọ̀ tí wọ́n sọ o ẹ̀sà tí aburú. ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ kí ló tí ò mú ìyàwó rẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́. ìbéèrè ẹ máa gbọ́ ìtẹ̀sọ́tẹ̀ ìtàdé sọ pé ọkùnrin kan lọ lú èbò ọ̀sẹ̀ kan ṣe máríjì ní iṣẹ́ gbé lọ lú èbò wọn ni yóò lo pẹ́ olóṣù ọdọọdún mẹ́ta kó tó dé ìyàwó ti lóyún ìgbà tó dé ìyá kọ ẹ̀ ní ìyá kọ ní yọ̀ mọ̀ lọ ni èmi ṣe mọ́ mi oríṣiríṣi tí mo fi rúgbọ̀n fẹ̀ náà ni ṣé tí mo fi rúgbọ̀n fẹ̀ náà ni ó lè jẹ́ tọ́jú ọmọ yìí kó tọ́jú ẹ̀ tí ó bá wá fẹ́ mi tọ́jú rẹ̀ ilé bàbá tiẹ̀ lọ́gbà lọ́kọ̀ lọ́jọ́ ọkọ̀ tó fún lọ́wọ́ nígbà tó gbé ọmọ tán lọ wá sílé ọkọ rẹ̀ padà náà hmm. rí ìgbọ́mọ fún ẹ tó lóyún ó lò ó lè fẹ́ mi ó lè tó bá tó fẹ́ kí ni ó tó ṣe bẹ́ẹ̀ mọ́. Hmm. ọkọ náà ìṣòro òfin kan rẹ̀ lẹ́ẹ̀kọ́. ṣé tí wọ́n sọ yẹn yí ẹ. hello ṣé wà ń bẹ̀. hello sir. ẹ̀hẹ́n ẹ̀ mo wà ń bẹ̀ tẹ́rí ọkọ yẹn náà fi nǹkan rẹ̀ ó fi jáfa ó fi játa. Hmm. tẹ̀yìn bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ gbé. ṣé ni bàmú ìyàwó ẹ̀ sọ̀dọ̀ níbi tó wà kó pa kí iṣẹ́ ìyàwó náà lọ́mọ ló wà kí wọ́n jọ máa wà sílẹ̀ ló sì kọjọ máa sọ kọjọ máa bọ̀. ọ̀dà ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ọkùnrin tí iṣẹ́ wọn jẹ mọ́ ru iṣẹ́ tálákùnrin náà. Ah, mo dé ah, lásìkò ah, kan kìíní ń já ọjà tuntun wa pè. ọjọ́ ti wá lọ ohun tí wọ́n fẹ́ mú jáde yẹn. jágba ẹyọkan sí ká mọ̀ fẹ́ lè ṣe lọ láàárọ̀ hello hello ẹ̀ mà káàárọ̀ ojú òpó yìí orí bákan láàárọ̀ yìí o. o àǹtí fún mi nìyẹn. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ ọ ti di oúnbejì ni o. à ń gbọ́ yín àǹtí fún mi láti Glasgow. ṣe rí nǹkan tẹ́mi fẹ́ sọ tí ọmọkùnrin yẹn bá lè pay to this hmm. ọlọ́run á ràn lọ́wọ́. àmín kó kó jẹ́ kí ọmọbìnrin yẹn kó kí agreement wà láàrin wọn pé àwọn ọmọ méjì tó sọ pé kì í ṣe tòun yẹn wò lè bá tọ owó òdí ẹ lọ́wọ́ o jókòó kó tọ́jú àwọn ọmọ tó bí fóun but àwọn ọmọ méjì yẹn ń kọ́ kò méjì ọ̀pẹ tó ni wọ́n ló ń tọ́jú wọn èmi ti rí ẹni tó jẹ́ pé after tó bímọ márùn-ún hmm. fọkọ hmm. kò mọ̀ pọ́kọ̀ òun náà ti ọjọ́ táwọn jọ mọ ọkọ lọ sóko ó wá lóyún ó wá sọ fọ́kọ ìgbà tó sọ fọ́kọ ẹ̀ pé òun lóyún lọ́kọ ẹ̀ níbo ló ti lóyún kó sọ pé ah, kí ló ṣe ń bì í sáwọn ò ṣe báyìí ni ìyẹn ní òkèèrè déètì ọjọ́ báyìí ìyẹn wá lọ kọ́ ṣe níbi tó kọ déètì sí pé déètì ọjọ́ báyìí so at the end of the day bẹ́ẹ̀ ni at the end of the day ayé àwọn ọmọ tó ti bí ṣáájú síbẹ̀ yẹn ọkùnrin yẹn ò lé o fúnra ẹ̀ ló dẹ̀ gbóyún lọ sọ́dọ̀ ẹni tó lóyún hmm. tó lọ tọmọ yẹn ń bẹ̀ bọ́tà àwọn ọmọ tó bí síbí ó bà ayé àwọn ọmọ yẹn jẹ́ hmm. ọkùnrin yẹn fẹ́yàwó mi o. Mm tó bí àwọn ọmọ míì nǹkan tẹ̀mí ṣe ní tọmọkùnrin yẹn bá lè rọjú kó jẹ́ kó dúró tó bá mọ̀ pé òun ò lè òun ò lè kóòpù kó fẹ́ yàwó míì òun bó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan tí ò lè bẹ̀rẹ̀ tí ò lè parí ló bẹ̀rẹ̀. Hmm. àǹtí fún mi tá a bá ṣe yín gbọ́ ìmọ̀ràn yín fọkùnrin yẹn ni pé kó gba ìyàwó àtàwọn ọmọ ṣùgbọ́n kó jẹ́ kíyàwó ọmọ pé lórí mou memorandum of understanding ọ̀làdùnlé lórí òpin méjì tèmi lèmi ọmọ àtọ́ o yóò máa gba owó láti tọ́jú àwọn ọmọ méjì ti bàbá àtọ̀ náà ṣùgbọ́n òun ò fún ẹ ló mà òun ò fún ọ láǹfààní ilégbèé. ilégbèé ọ̀fẹ́. ilégbèé ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni ó mm, máa tọ́ mm. àwọn ọmọ ẹ̀ lábẹ́ òrùlé ẹ̀ ó lè mm. fúnra ẹ̀ mójútó àwọn ọmọ yẹn tí ì bá ṣe bẹ́ẹ̀ yẹn àbáyé àwọn ọmọ yẹn jẹ́ so ìyẹn lèmi wò èmi èmi rí ní o kì í ṣe pé ń ṣe náà náà nǹkan tí mo tí mo rí ni pé ayé àwọn ọmọ ti ti ti bẹ́ẹ̀ ni ó bà ayé àwọn ọmọ yẹn jẹ́ ó dẹ̀ dùn yàn ó ṣe ni láàánú ìyẹn mo ṣe ní tó bá lè gbà fún kọjọ kọjọ jókòó kọjọ sọ pé òun oh, á jẹ́ kó tó àwọn ọmọ òun lé òun o àwọn ọmọ tó bí síta wá bó ṣe máa yọjú wọn tó bá mọ̀ pé ó kè kó fẹ́ yàwó mi. Hmm kó fẹ́ yàwó mi ìlé lórí inú ilé tọ́rọ́ òun ló bẹ̀rẹ̀ tí bá ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ pé à ń sọ pé torí pé wọn ò jíjọ gbé obìnrin òṣì ni ìyẹn ò kì í ṣe kìíní pé ẹlòmíì tó ń bọ́kọ̀ ẹ̀gbẹ́ gan ṣèṣe kí ṣe nà án ìyẹn ò kì í ṣe nǹkan tẹ́mi lè eh, sọ pé torí pé wọn ò jíjọ gbé ẹlòmíì tó jíjọ ń gbé ó ń jáde mọ́kọ ẹ̀ lára. àbí kí ni ká ti pe ti ẹni tó bá lọlẹ̀ òkèrè gan fọ́pọ̀lọpọ̀ ọdún tíyàwó òun sì ṣe àṣemọ́sí. ìyàwó hmm. mi ń pè èèyàn lè bẹ́ẹ̀ síta kó máa ṣèṣe kí ṣe fún nǹkan tó máa sọ fún yẹn pé mo fẹ́ kó tó àwọn ọmọ yìí lábẹ́ òrùlé mi mo fẹ́ mójútó àwọn ọmọ mi torí tó bá fẹ́ yàwó mi ìyàtọ̀ máa wà ń bẹ̀. Hmm. wọ́n kàn tẹ̀ mọ́ ni àwọn ọmọ àǹtí fún mi láti Glasgow. Ah ọjọ́ mọ̀ ti lọ àsìkò tí kó wa ń papá mọ́ra o àtẹ̀jíṣẹ́ kan rẹ̀ wọ́n ní ẹkún ètò orí àtọ̀run àmọ̀ràn tèmi ni wípé kí o gba ọmọ méjì yẹn tó bá jẹ́ pé ilé ara rẹ̀ ni obìnrin yẹn wà wọ́n ní kó lè jáde wálé láti àwa ìlàpòrú nílùú ìjẹ̀bú òun làwọn náà ti fi àtẹ̀jíṣẹ́ yìí àtẹ̀jíṣẹ́ lẹ́yìn náà tún wọlé léyìí tí wọ́n sọ wípé ọ̀rọ̀ àǹtí fún mi yẹn ń làwọn fara mọ́ kí arákùnrin yẹn kó mọ́ ìra rẹ̀ lágbòdà. Mm, ọ̀rọ̀ wọn mm, mm, wọ́n pọ̀ sọ́tún pọ̀ sósì wọ́n pọ̀ sọ́tún pọ̀ sósì ó sì dúró déédéé. àwọn tún wáá ru ọjọ́ ọ̀la àwọn ọmọ kọ́ mọ́ bàyé àwọn ọmọ náà jẹ́. kódà gẹ́gẹ́ báwa ṣe sọ lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ẹni ọ̀rọ̀ kan náà kì í ṣe pé a fi taratara júwe wọn ó fẹ́ jọ pé àwọn ará àjẹ̀bù bá wa dá sí tọ́pọ̀ láàárọ̀ yìí hmm. ọ̀dọ̀ wọn náà fi sọ náà bẹ̀rù. Hmm. ọjà aṣọ kọjá bá. ibo ló wà ojú àwọn èèyàn wa wọ́n ti gbà yín nímọ̀ràn sọ́tún wọ́n gbà yín nímọ̀ràn sósì. pípọ̀dá orí tó lọ́rọ̀. ìyín eh, táwa náà ó sọ fún yín ni pé ọlọ́run ó kọ́ mm. yín máa ṣe ọlọ́run ó kọ́ yín máa ṣe ọlọ́run kọ́ bó bá jẹ́ pé tù náà lẹ́ẹ̀bà mú tí ẹ yọ̀ǹda tù náà. bára wọn ìdílé míì tí wọ́n fẹ́ra wọn tí wọ́n pe àní bíi méjì lọ. ọlọ́run fa lùbáríkà mm. sí bó mi náà ni tí ó fi yín lọ́kàn balẹ̀ tẹ́ẹ̀ ọlọ́run ó tọ̀ yín sí ọ̀nà ẹja máa fi lé ìṣẹ̀lọ̀ láàárọ̀ yìí oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo èèyàn tí ẹ bá wà fìfẹ́ dẹ́ gbogbo yín pátápátá òun la kí pé ẹ ṣeun púpọ̀ o ẹ kú àìbínú lóko àwọn èèyàn wa lọ́tún àti lóṣè tàjọ mẹ́tò ìwà mú ìwà akínsọjí àbíà òun la mojú ẹ̀rọ tolú àti jíde wọ́n bẹ lẹ́nu lóró adékọǹgà òun ṣọlá nídìí ẹ̀rọ amúnẹwà àwọn èèyàn wa tí wọ́n bẹ nídìí ẹ̀rọ alátagbà akí àwọn náà àkànsára ọ̀wọ́ méjèèjì sí yín níyìn àti lápàtọ̀ òun gbogbo yín pátápátá òun la kí láì dẹ́nìkan sí lẹ́yìn ètò yìí àwọn nọ́mbà tẹ́ fi lè pè wá kò yí padà zero eight zero two three mẹ́ta sixteen eighteen zero eight zero twenty three thirty three sixteen eighteen ojú òpó tó lu jásí ọ̀dọ̀ orinu gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ sọ tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé ó nìkan ni ẹ pè wá kẹ́ ẹ bá wa sọ o àbí ẹ fẹ́ kéde polówó ọjà lórí ètò ọ̀rọ̀ tí ì bá sọ̀rọ̀ òdílé kọ́tà dọ̀tí kíní kankan kan. kéde ìpolówó ọjà. Mm, mm, mm, ẹ yọ̀ǹda wa lórí yìí lẹ́ẹ̀kan sí zero eight zero two three mẹ́ta sixteen eighteen bó sì jẹ́ pé lórí whatsapp náà ni ẹ bá mi ń bẹ̀. ọ̀dà déédéé la wà tẹ́ ẹ bá fẹ́ pè mí ọrùn náà lórí ẹ̀rọ ìléwọ́ yálà ẹ fẹ́ fi àtẹ̀jíṣẹ́ whatsapp ṣọwọ́ ni tàbí ẹ fẹ́ pè tààràtààrà zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five títí ọjọ́ mẹ́jọ táàmù tuntun wá fún yín lórí ètò múlẹ́rọ́ ẹ̀yin náà ẹ̀já mọ̀ tó ń ṣẹlẹ̀ ní àtọ̀dọ̀ yín bẹ̀ yẹn ọ̀rọ̀ gbogbo náà ni ó lójútu o àní jìn sọ́fìn olùtayọ̀ falẹ́tì lórúkọ mi yèyé agbẹ́dẹ́gbẹ́yọ. a sún lọ́sẹ̀ yìí a sáyẹ̀nsì fáínálì pẹ̀lú àṣẹ ọlọ́run á padà wá tó bá di ní ọjọ́ mẹ́jọ ẹlẹ́mbẹ̀rún òdìlábọ̀. ọ̀mí dán Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. to move alone. But if you wanna go far, you will need a team. Focus on your goals and make it out your zone. Cause that's what you need if you wanna achieve your dream. You got to put in work, gotta break a sweat, got to loosen up, and also listen up. You got to be a fighter, be a team player, be a brother's keeper. Cause two heads are better than one. Two heads are better than one. are better than one. Two heads are better than one. Cause two heads are better than one. The whole this stands and applauds the 19 year old. Have you seen a better goal than that anywhere this season? I very much doubt it. Nestle, good food, good life. He's only 11 years old, but everyone calls him Golden Boy. He's just returned from one of Barcelona's top football teams with more skills and stories to tell. But with the arrival of a new teammate, David, for the first time, has to deal with being the second best. With a lot on the line, will David relapse to his old arrogant self or build the grit needed to become an even better champion? Join David and his friends as they embark on another adventure to discover what it takes to be a true champion. For the Love of Football is brought to you by Milo, the energy food drink of future champions. Milo! It's a new day and a new term at Green Heights International School. Coach Milo and his boys can't wait to get back to training. David, Sam, and Leslie are also back from their trip to Barcelona where they met some of the world's greatest footballers. The three are eager to fill everyone in on all the fun they had. Two heads are better than one. <laughs> wow, you guys really enjoyed. So how was Barcelona? Don't skip any details. It was amazing. Seeing the stadium filled up close is not the same as on TV, oh. Wow. Uh-uh, but won't you guys mention my Jubilee competition with the one and only GOAT? You mean he played with the greatest player of all time? Hey, Golden Boy. Oh, it was nothing. In fact, he was so impressed, he taught me some of his other high level skills as well. Hmm. I'm sure you'll display them during our football match. Why not? Leslie, pass me the ball and let me show the guys right now. Wow! Whoa. Looks like David is getting all the fans. Coach also enters the locker room to meet the team and he has an unexpected surprise. Hello, boys. Coach Milo! Coach, your pot belly has come out, though. <laughs> I have also missed you guys. I hope you all had a good vacation. Yes, so Coach Milo, after coming so close to winning the championship last time, I cannot wait to train harder this time. <laughs> well, that's what I like to hear. Now, before I continue, I would like to introduce to you the newest member of our team, Joseph Tago. Hello, everyone. Hello, Joe. Joe transferred from another school, and I'm counting on you guys to make him feel welcome. No problem, coach. So, Joe, what's your favorite food? Not like that, Eric. Nice to meet you guys. I'm so excited to be attending your school. I heard a lot about you guys from last year's inter-school competition. Then I guess you heard about our epic loss. Well, all I heard was that you guys fought to the end. I love the spirit. That's why I got excited when my parents mentioned I was being transferred here. Oh, yeah. Joe is a very talented player. In fact, he comes with an amazing goal scoring record from his former school. And I'm sure you'll enjoy having him on our team. Woo! Yeah! yeah. Well, Joe, nice to meet you. I'm David, the main striker on this team. I hope you know it's not all about talent. We train hard and make sure we go for the best, like the three of us who went to Barcelona. You went to Barcelona? Hope you enjoyed the trip. It's a lovely place. Wait, you've been there? Oh, yeah, a couple of times with my former school on a field trip. Yeah, but it's not like ours. We met the goat who taught us some of these secret skills. <coughs> Yeah, everyone knows about that one. In fact, we're cool like that. We had a special WhatsApp group where we chat and he sent some training tips. No way! Well, yeah. I don't believe you. That's enough, David. That's no way to talk to a new member of the team. I told you we must make him feel welcome. He brings a lot of experience that even you can learn from. But, coach! It's time for training. You guys need to get back in shape, so gear up. Milo! Nestle, good food, good life. Milo! Shut, It's the team's first training session, and Coach Milo is eager to get his boys back into shape. David and Sam quickly grab some Milo before taking to the field. Aren't you done with your Milo? Training has already started. Relax, David. I'm done. You know I'm going to need all the energy for this training if I'm to get back to form. Yes, yes, yes, yes, I know. What's going on, David? I don't know, Sam. What do you think about Joe? Well, he seems cool. I can't wait to see his skills. Well, we'll see. Sam, David, what are you guys still doing on the sidelines? Get started quickly. Yes, yes Coach Milo. Shoot, shoot. Hey! Shoot, shoot, shoot. As the boys continue to train, it's not long before everyone realizes how good of a player Joe is. Yes, that's good, boys. Keep going. Eric, it looks like you put on some weight during the holidays. Coach, there about about my problem. Oh. <laughs> Don't worry, we'll get you back into shape. Shoot, shoot. Shoot, shoot, shoot. Nice one, Joe. Joe, that was one serious move. That was a very good play, Joe. Very, very good. Where did you learn that from? Oh, it's nothing. I call this on the Pelé Wow, it's like something from a FIFA PlayStation game. I can teach you, Eric. All it takes is a lot of patience and practice, but with time, you'll get it. Ah, that's very kind of you, Joe. I like it when my boys are willing to help out their teammates to become better. In fact, you are too much. First Golden Boy, now we have Joe Pele. Our team this year will not be easy. Uh-uh, but this skill is nothing. Didn't you guys see what I did earlier with my dribble? Yes, David, but you have to admit, what Joe did was also amazing. There is nothing cool about some common trick you can even teach Eric. Ah, uh, hey, relax. David, relax. David, that's not a sign of good sportsmanship at all. But, coach, I thought we only show sportsmanship to our opponents, especially when we play on the field. Not just your opponent, Sam. If you meet someone who may be as good or better than you, even if they are your teammate, you must acknowledge and respect them. There is no honor in stealing someone's shine in order to brighten yours. Sportsmanship means being graceful enough to accept where you fall short. Is that right, Tim? Yes, Coach Milo. Milo! Well, that was an interesting training session. It looks like David feels threatened by the new kid on the block. However, there are bigger things to worry about. Coach has some unexpected news for the boys. Okay, guys, gather round. I have some important news for the team. What is it, coach? I am sure you all know how much we prioritize sports in this school, especially our football. The PTA and the school board do the best they can do to support, but, um. Coach! Well how do I put it? The support is not enough. And with all the cost cutting the school is having to do, there won't be any support in the near future. Meaning? Meaning, if something major doesn't happen in the next two months, Green Heights School will have to close the sports department down, at least for some time. Even us? Yes, even us. The team will be suspended. Oh, what? Why? Uh oh. No one saw that coming. What's David and the rest of the team going to do if there's no more football? Is this the end or only the beginning? Let's find out what happens in the next episode. But before then, can you guess what today's episode was about? That's right, sportsmanship. Sportsmanship means showing respect to others. Whether you win or lose, if a teammate or an opponent is better than you, it's always important to treat them with respect Sportsmanship teaches you to be humble in defeat and graceful in victory. Sportsmanship is even more important in life as things don't always go our way. Milo believes in sportsmanship. That's all for today. But tune in for a repeat this weekend on For the Love of Football. you wanna move fast, you can move alone. But if you wanna go far, you will need a team. Focus on your goals and make it out your zone. Cause that's what you need if you wanna achieve your dream. You got to put in work, gotta break a sweat. Got to loosen up and also listen up. You got to be a fighter, be a team player, be a brother's keeper. Cause two heads are better than one. Two heads are better than one. hearts are better than one. Two heads are better than one. Cause two heads are better than one. The whole this stands and applauds the 19 year old. Have you seen a better goal than that anywhere this season? I very much doubt it. Milo! Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Like a shepherd, Jesus will guide his children. In his hands, he carries them all along.

Savior. is the Lord. is the Lord. And to be praised. to be praised. is the Lord. is the Lord. And to be praised. to be praised. In the city of the Lord. In the city of the Lord. In the highest In the highest is the Lord. is the Lord. proclaim His name, for He is the Lord. ọlọ́gbọ́n tó ju òkè ọba tó ṣàánú mi mo gbé ọgá. ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkú pupa ọlọ́run tó ní gbogbo agbára lọ́dọ̀ wọ ni ọlọ́run wa ológogo tí o tó lọ́mọ ọba tó ṣàánú mi mo bí ọba. èmi ọba yìí ọdọ́gbọ̀n bàbá títí ayé mi. ọba tó ṣàánú mi mo bí ọba. ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkú pupa tó gbà mí lọ́wọ́ ọ̀tá mi. Ìbàdàn kí ni sóò Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. A beautiful morning to you. This is Fresh 105.9 FM Ibado. Please listen to the following personal paid announcements. Tai Shulari University of Education Secondary School, a demonstration secondary school of the premier University of Education in Nigeria, is located in Ijebu-Ode, Ogun State. Our academic community is composed of a robust and serene environment for teaching and learning with standard boarding facilities. This is exemplified by the excellent performances of our students in external examinations. Taswed Secondary School is your best choice for a trial will convince you. Entrance examination forms into JS1, JS2 and SS1 for the 2021-2022 academic session are available online at www.taswes.edutimes.net. Again, www taswest.edutimes.net. If you run into any difficulty in the online registration, please contact 070 36. Again, 070 36 within the hours of 8 a.m. and 4 p.m. daily. Examination date Saturday, 19th June 2021. Announcer Management This is to inform the general public that SPED International Secondary School, Oyo, is currently offering admission into JSS 1 and 2 and SS 1 and 2 classes for the 2021 2022 academic session. Admission forms are now available in the school. Entrance and placement examination into JSS 1, JSS 2, SSS 1 and SSS 2 will hold on Saturday, 3rd of July 2021 at the school premises.

Kunle Ade Homes is hiring full time marketers with good communication skills and sales experience. Minimum qualification is a national diploma. Salary is very attractive, plus commission on every sale. Interested applicants should please call 090 86 or 090 62 86 183 or visit our head office at 82 Brick House, MKO Abiola Way, Ring Road, Ibadan. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ohun èlò òyìnbó mo ti tán. Àrí ọlọ́pẹ́ náà ti gbáradì. Ìbàdàn lápapọ̀. Ó yá o. ya o Nínú onídàájí ọdún yẹn, fólú twenty twenty one ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlógún nineteenth june láago mẹ́wàá òwúrọ̀ ten a.m. lóhùn èlò orin gbogbo pẹ̀lú àwọn ìràwọ̀ olórin ẹ̀mí jákèjádò àgbáyé máa kórajọ pọ̀ pẹ̀lú evangelist dr richard olúbùkọ́lá akínyàdé sẹ̀wọ̀lẹ̀ jésù láti dáná ọpẹ́ rúbọ ọpẹ́ ọjọ́ yẹn máa lóyin ládùn pẹ̀lú ìyìn tó ṣàrà ọ̀tọ̀ bákan náà látún máa fàmì ẹ̀yẹ dá àwọn èèyàn lọ́lá ọ̀pọ̀ lóko lóòkì ló máa péjú pésẹ̀ lára àwọn láti rí pétrọ̀ overseer doctor olúwatóyìn emmanuel commission commissioner for culture and tourism Ogun state pẹ̀lú bá metro dikines ọmọlẹ́wà ahmed the wife of former kwara state governor pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ olórun alaye pastor joseph akíakíade ni ó máa gba gbogbo ìyàrá àlejò cac eagle swings assembly tó wà ní wákàjáde road ìyànà church láti máa pàdé dress code wa burnt orange and gold fìyìn fólú twenty twenty one. It's all the blessing and brighten. Make everybody they wonder. Waiting me cause all the shine Lush hair, lush hair Long hair or short doesn't matter Crochet or dreadlocks can be better Only for girls we know better Lush hair, lush hair So you want to slay ah, Slay with swag Gotta be lush hair Gotta be lush hair Straight or curly You know they tango Lie, lie Gotta be lush hair Gotta be lush hair know how to make an impression, and that's why they only trust Lush Hair Extensions to bring out the shine in them. Lush Hair, be beautiful. hundred million naira don land o for people wey sabi to come chop and reach up. for where? na for mozart beto o. Eh, hundred million naira abeg how i fit win? na to go register for mozart beto just go log on to www.mozartbet.ng as say www.mozzartbet.ng and you go get hundred percent welcome bonus sharparly sharparly for your first deposit and you too go soon become millionaire be that o. just continue to charge your winnings with our mozart bet one thousand percent super multi bonus. oh boy no be small things o oh. abeg i don join. <laughs> better day for mozart bet o oh. just go log on to www.mozartbet.ng I say www.mozzartbet.ng go register o oh. make you hammer mozart bet terms and conditions dey sha our own sashe seventeen. healthy family. Oil, oil, Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use comfort? No dear, Now, hole for teeth they cause most tooth pains will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula go help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. hundred million naira don land o for people wey sabi to come chop and reach up. for where? na for mozart beto o. Eh, hundred million naira abeg how i fit win? na to go register for mozart beto just go log on to www.mozartbet.ng as say www.mozzartbet.ng and you go get hundred percent welcome bonus sharparly sharparly for your first deposit and you too go soon become millionaire be that o. just continue to charge your winnings without. Mozart bet 1000% super multi bonus. Oh boy, no be small things o, abeg, I don join. <laughs> Better day for Mozart bet o. Oh. Just go log on to www.mozartbet.ng I say www.mozzartbet.ng. Go register o, oh. make you hammer. Mozart bet. Terms and conditions dey sha o. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà.